ẹ kú dédé àsìkò yìí orúkọ tèmi ni Ògúndáre Wúrà Ọlá a wà lórí pópó láti béèrè lọ́wọ́ àwọn ènìyàn wípé ọ̀nà wo la lè gbà láti tún ìpínlẹ̀ Èkó ṣe láì da ìdọ̀tí tó ti pópó lórí Orísun tẹlifíṣàn ni a wà yìí ó yá ẹ máa bá wa ká lọ. iṣẹ́ wà níbẹ̀ yẹn láti ṣe because ewu gómìnà wa tí ó ṣe wọlé láìpẹ́ yìí èmi ò tí nǹkan tí wọ́n ṣe ṣe mọ́ọ̀ṣ and tọ́wọ́ máa tún Èkó ṣe a ní láti fi àwọn bíi dustbin sí gbogbo àwọn agbègbè káàkiri gbogbo Èkó àwọn èèyàn máa fi àwọn ike yẹn síbẹ̀ ìyẹn á jẹ́ gbèsè àkọ́kọ́ ìgbésẹ̀ lẹ́kejì ni pé wọ́n ní láti ti gba àwọn èèyàn tó pọ̀ mọ́ àwọn ọlọ́mà tí wọ́n ń ṣiṣẹ́ tó máa pọ̀ gan dídé gbógbónú àgbègbè ó ṣeé ṣe káárẹ́ lómi tó máa jẹ nǹkan yẹn tó máa jù sílẹ̀ tó bá ṣe ń jù sílẹ̀ báyìí àwọn èèyàn yẹn mú tọ́dẹ̀ máa fi jẹ́ kí wọ́n wà bó ṣe wà láwọn Saudi nìyẹn bó ṣe wà láwọn ilẹ̀ amẹ́ríkà nìyẹn so dẹ́sà ìpínwọ́n provide kìíní yẹn náà àwọn kan tún máa máa ṣiṣẹ́ ó ṣe é ṣe àṣìmọ́ aráàlú níbi tó bá jẹ nǹkan yẹn tán bóyá wọ́n jẹun tán wọ́n jẹ gálà wọ́n jẹun wọ́n máa ju kìíní yẹn sílẹ̀ fún àwọn èèyàn lọ́ọ́ máa mú lẹ́sẹ̀kẹsẹ̀ tó dẹ̀ máa pìkẹ̀ so then gbogbo àwọn drainage wọn yẹn kí wọ́n gbìyànjú láti cover ẹ̀ àwọn tó bá dé jìnnà kí wọ́n gbẹ kọ́rí so dàda bá bọ́ sásìkò òjò bá ṣe wà yìí tójò bá ń rọ̀ kó tó pé mìíràn máa kún wá bọ́ sí títì òjò yẹn ìṣẹ́jú kan méjì mẹ́ta títí àti kún a ti máa flooding àti wà ní gbogbo títì jẹ́ pé ibẹ̀ yìí kò ní ṣe é gbà fáwọn èèyàn mọ́ tí òjò bá wá dá gbogbo agbègbè kó máa wá dọ̀tí kò bójú mu tó jọbi kí ni aná tán wá láti ìlú òyìnbó tọ́dẹ̀ wá sí ni tán wò pé ìlú òyìnbó rí báyìí náà àdẹ̀tí àánú dẹ̀ ti gba òmìnira ó ti lé lọ́dún mélòó díẹ̀ so ṣe é ṣe tí àwọn ìjọba náà bá lè fi gbogbo àwọn nǹkan yẹn síbẹ̀ náà ó máa tún ràn wọ́n lọ́wọ́ láti jẹ́ kí ìlú Èkó kí mọ̀ tuntun yẹn ó ṣe kí ni kó tún tẹ̀síwájú. ṣe ìpínlẹ̀ Èkó ó jẹ́ ìlú tí àwọn ènìyàn pọ̀ sí dáadáa àwọn ènìyàn tó dáa tàbádẹ̀ wò ó bí àwọn ènìyàn ṣe pọ̀ sí ìpínlẹ̀ Èkó a rí i pé àwọn èèyàn tó fẹ́ ìmọ́tótó náà ni wọ́n ṣùgbọ́n kí ló dé tí ó yẹ pé ìpínlẹ̀ Èkó fi ń dọ̀tí ṣe é pé gbogbo òlú mọ́ láti mú pépà lápò yín pẹ́ jù sílẹ̀ àrò yín lójú pé ah ibi tó mọ̀ mi ò lè jù kán lẹ̀ ṣùgbọ́n sì tí ó yẹ pé àwọn èèyàn kan mu ike omi tó ń jùlẹ̀ tó ń ju oríṣiríṣi tó bá mú bẹ́ẹ̀ tó bá fáìnì wọn àti pé kó lóye tí wọ́n máa lọ san a rò pé gbogbo ẹ̀ máa irú àwọn tó ń jù kán lẹ̀ náà tó bá mú wọn a rí i pé gbogbo nǹkan tí a fẹ́ kí ìpínlẹ̀ ìpínlẹ̀ Èkó a máa mọ́. ṣe rí ìdọ̀tí yẹn wọn à ń gbọ́ pé wọ́n fẹ́ ṣe environmental tá à ń ṣe tẹ́lẹ̀ ó dáa kó wáyé so kọ́ndẹ̀ most important ṣe rí àwọn ike tá à ń lò àti ọ̀rá àwọn gan ló ń dí gbogbo ihò gọ́tà so ìyẹn ni mo fẹ́ kí ìjọba mú ní kòkòndò kán bá àwọn company tó ń ṣe kinní yẹn bóyá wọ́n á employ eh, èèyàn kọ̀ọ̀kan tó máa ma ṣiṣẹ́ fún wọn tó máa ma ṣe àwọn rọ́bà yẹn ike yẹn láìlọ́n yẹn tó máa ma píìkì ẹ̀ èyí tó bá rẹ̀ ti rorúkọ company yẹn nílẹ̀ púpọ̀ jù tí ò ní aṣojú tó ń bá wọn ṣà nílẹ̀ kán máa fún wọn ní fáìnì kán máa san. nǹkan tó nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé ó yẹ ká ṣe ìgbà kan wà tó yẹ pà environmental so orí environmental yẹn ń ṣe ó yẹ kán tún gbé padà wá because èkó tuntun ti rough èkó tuntun ti rough ń sìn ó yẹ kán jẹ́ kán gbé padà wá tán bá sì gbé padà wá èkó yẹn máa tún neat because àwọn ẹlòmíì tẹ́ bá rí níwájú ilé wọn báyìí ó dẹ́ tì bàjẹ́ bọ̀ tó bá wà lé Saturday yẹn láti seven to ten yẹn ìwọ̀nba yẹn náà wọ́n á fi ṣe so èkó á neat kò kọ́ dẹ̀ má jẹ́ ká máa domi ìdọ̀tí nǹkan kan sí kọ́tà lásìkò òjò tá a wà yìí environmental sanitation eh, yẹn gan jẹ́ nǹkan àkọ́kọ́ tó ṣe kókó tó yẹ pé ó yẹ ó yẹ ká máa ṣe mo rántí bàtẹ́ mi wà kékeré ah, nígbà yẹn ó street gan o níjọ́ sátidé èèyàn kọ́kọ́ lè rìn láì ṣe environmental ń lé ẹ̀ àwọn wọléwọlé dẹ̀ máa ń wọnú ilé ń gbà yẹn wọ́n máa wọnú ilé sílé wọ́n á wọ ẹ̀kúlé yín wọ́n á wo pásẹ́jì yín wọ́n á wo bẹ́ẹ̀ ṣe ń túnṣe nísìnyí mo kàn rí pé wọ́n kàn máa ní environmental wà tẹ́ẹ̀bà ti kókọ́ ta nìkan wọ́n bá ti wò tọ́wọ́ nípa ti kó kọ́tà àti ṣe ṣúkẹ́ṣúkẹ́ wọ́n máa nípa ti túnṣe náà nìyẹn tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ then àwọn PSP of issue náà àwọn PSP yẹn ń gbìyànjú wọ́n try ó ti yẹn so I need àwọn agbófinró sí i táyé ìgbà yẹn àwọn wáì náà ń lò nísìnyí káì lọ́ ń lò so a túbọ̀ ní ìdáwọn èèyàn tó máa gbà síṣẹ́ yẹn tó ti yẹn tó bá gba àwọn èèyàn púpọ̀ síṣẹ́ yẹn apá wọn àbí wọn ò túnṣe ṣe understand so nǹkan tẹ̀mí rí sọ̀rọ̀ ìlú Èkó àti túnṣe ó rọrùn gan torí gbogbo àtàwọn àyìn báyìí gbogbo ara tá à ń ṣe ṣe understand bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn kọ̀ọ̀kan wà náà tó yẹ kó mọ̀kọ́ tó ń ṣe but at least ìjọba Èkó ń try ń try. mo lérò wípé ẹ ti gbọ́ gbogbo nǹkan tí àwọn ènìyàn sọ nípa ìbéèrè tí a bè wọ́n orúkọ tèmi ni Ògúndáre Wúrọ̀ọ́lá ó dàbọ̀.